torí náà anabi ọlọ́run anabi musa aleyhi salatu wa salam ó ké ọlọ́run kí ni anabi musa tọrọ lọ́dọ̀ ọlọ́run alimni shay'an alukuruka wa adu'uka bihi ìwọ ọlọ́run dákun kọ́ mi ní nǹkan kan tí ń máa fi rántí ìwọ ọlọ́run bí n bá sì òun ní máa lò anabi musa aleyhi salatu wa salam òun ní bí ọlọ́run báyìí o kí ni anabi musa ń rawọ́ sọ́lọ́run ti ń bẹ̀ sí ọlọ́run dákun kọ́ mi ní nǹkan kan kí n máa fi rántí ìwọ ọlọ́run kì í sì máa fi bẹ̀ ọ́. ẹ̀kọ́ ńlá ńlá tá a nu eléyìí ni pé àsọnídìí kéèyàn ọmọ béèyàn ti bẹ̀ lọ́hùn kọ́mọ ìpè yẹn ọmọ wíńtọ́lọ́hùn ọ̀fẹ́ yóò sì tún lórí láyà yóò tún máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ntọ́ba máa nàbí ọlọ́run anabi musa aleyhi salatu wa salam tí ń fi ní special àdúrà pé ọlọ́run dákun mo fẹ́ tọrọ kankan kí ni mo fẹ́ tọrọ alimni shay'an abukuruka wa adu'uka bihi ntí ń tọrọ náà ni pé dákun ọlọ́run kọ́ mi alimni kọ́ nígbà tí yẹn ní kọ́ ń kéwú kọ́ mi ní ti máa fi rántí ìwọ ọlọ́run àzíkìrì tí ń sì máa fi bẹ̀wọ̀ ọlọ́run ẹ̀dàkùn ẹ̀kọ́ ńláńlá lélẹ́yìí bá nàbì Musa aleyhi salatu wa salam nabi nàbì ọlọ́run bó ba lè bẹ ọlọ́run pé ọlọ́run nǹkan fẹ́ máa wí ti ojú mi tó ń tójú mi ò tó olúwa kọ́ mi kí ni kí n fi bẹ̀ ọ́ kí ni kí n fi ṣèrántí rẹ tá à pè lázìkìrì ẹ̀kọ́ tí ń bẹ nínú eléyìí ni pé àtàzìkìrì ni àtàdúà ni kèé ṣe ń tẹ̀yàn máa hun fún rẹ̀ èèyàn wá jòkó kó pé ọkà fatia mẹ́jọ kúlú aláwù mẹ́wàá ẹ wá mútẹsùbá wá tásàfún láyé ẹgbẹ̀rún gbogbo eléyìí mùsùlùmí ẹ ṣe é wọn bá ní kí ló fà oníkọ́dà nẹ́bì musa rẹ ọbẹ̀ lọ́hùn pé bó ni ti bẹ̀ ọ́ kí ni fi sàdíkìrì òun là nẹ́bùa muhammad sallallahu alayhi wa sallam náà wí pé àdùnàáhu huwa al-ibada ànábìrin nínú àdúà gan ìbáàdà náà kìsì là ń pè ní ìbáàdà òun ni tí èèyàn ó retí pé bó lọ́lọ́run ní a ṣe é ìyẹn ni ìjọsìn fọlọ́run ẹ dákun kájí. ní tí wọ́n kọ fẹ́ lómi pé ntọ́ máa lọ́ọ́ fà lóru ni ntí ọ̀tẹ ọlọ́run lọ́rùn gbáà ní bẹ́ẹ̀ àwọn nǹkan míì tá ń pè ládùá ní títorí pé ntọ́ yá fi ti sọ́dọ̀ ọlọ́run nínú tá ń pè ládùá yìí àfi ń tì sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run torí náà ẹja wa náà kẹ́kọ̀ọ́ nu eléyìí káwa náà béèrè bó ọ̀nà tí wá sí rọrùn ànábì musa ṣẹ̀ṣẹ̀ ń bi ọlọ́run directly àwọn ò lè bi ọlọ́run directly àmọ́ wa ní kíni anisunna ànábì ànábì lọ́lọ́run lọ́rán sáwà pé báyìí mo fẹ́ o bẹ́ẹ̀ bá rántí mi o báyìí ni rántí mi bẹ́ẹ̀ bá ṣàdúrà o báyìí ni ẹ̀ ṣe ọlọ́run wa ṣe é nírọ̀rùn lónìí kọ́dà béèyàn dé bí wọ́n ti ń ta tíra gbogbo bó ti lè wó tóbi ó kéré tó yóò rí tíra az-zikru wad-du'a yóò rí Hisnul Muslim yóò rí al-azkaru lil-Imam an-Nawawi ó gbé ìtọ́ bá rí inú àwọn eléyìí ó ti tó ọ ìyẹn ni pé irú àdúrà tá anábì máa ń ṣe ní bọ́ bá fẹ́ jáde irú àzikiri tá anábì máa ń ṣe ní bọ́ bá fẹ́ sùn irú àzikiri tá anábì máa ṣe ń gbogbo ṣe sí yàn pátá. àdúró ẹgbẹ́ yẹn bá ń wá nǹkan báyìí bẹ́ẹ̀ bá ń wá àsìkí bá nábì ti tọrọ yìí bẹ́ẹ̀ bá ń wá bọ́lọ̀ gbé wọn ga bá nábì ti. ẹ̀rí tí ọba fún rẹ̀ kọjá nábì ọlọ́run ẹnìkan nu wa ò lè ní ọtọ́rìtì nì kámẹ́tara wa torí náà ànábì Musa kí ló wí alimni wọlúwa bá dàpọ̀ kọ́ mi ntí ń fi sàdíkìrì rẹ ntí ń sì máa fi pè ọ́ ní máa fi sàdúà. qala qul ya Musa anabi lóluwa dá anabi Musa lóhùn alayhi salatu wa salam olúwa ní rẹ Musa ntọ́ máa wí ni pé la ilaha illallah ọlọ́run lọ́kọ́ anabi Musa bẹ́ẹ̀ alayhi salatu wa salam àti sọ̀túnmọ́ la ilaha illallah fúnra wa lọ́pọ̀ gbà yẹn ni pé kò sẹ́nìkan kò kan tó jọ́sìn fún ọba àlọ́. láìláha ìlọlọ òun lọ bá àdúrà ẹ̀rí mo ti wí létí náà nífẹ̀ẹ́ lómìn retí pé bọ́yá ọ̀pá kan tí ó gùn àbíbolẹ̀ máa ń pè lànàbì musa fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé yọ wàá fà tí ó gùn ngba awi ní sikpe láyìláha ìlọlá ọlọ́fin ló ń gà ẹnu tí ẹnu tí ọlọ́run ó fún náà nù kọ́sádùá tó tó láyìláha ìlọlá òun lọ́fà alànẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam níjọ́ àràfà ńgbàtà anabi wà ní hajj ní àràfà anabi ní khayru du'a àdúrà tó dáa jù du'a wu yawmi àràfà àdúrà jù àràfà yìí ni. wa khayru ma qultuhu wan nabiyyuna qabli la ilaha illallah ọ̀kẹ́ yìí anabi ní kọ́sá àdúrà tó dáa tó kọjá àdúrà jù àràfà bàbá wa dijọ́ àràfà yìí àtẹ̀mí muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn anabi tó ṣáájú mi ká anabi ti ń gbin jọ òun nta wítọ́ dáa ju njọ́ àràfà yìí òun ni la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamd wa huwa ala kulli eléyìí ni n máa pé àwa làwọ̀ ọmọ yìí la ilaha illallah wò kọ̀sádìkárù kọ̀sádìkìrí kọ̀sádùá tó tó la ìlàhà ìlọ̀lọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí wọ̀nyí. arínú tànàbí musa aleyhi salatu salam arínú tànàbí wa muhammad sallallahu aleyhi wa sallam. kọ́lá ya rọ́bì anabi musa náà wí fọlọ́hún jọ náà pé kúlù ìbádìí kàyẹ̀kùlù náà hàdà níta nabi musa bẹ lọ́hùn ni pé alimni ọlọ́run dàkún kọ́ mi ní nǹkan kan tí ó jẹ́ tèmi nìkan kì í máa fi pè ọ́ kì í sì máa fi ràn ọ́ létí àwọn máa fi ṣèrántí rẹ̀ olúwa ni máa pé la ilaha illallah gẹ́gẹ́ bí èèyàn àwọn anabi ọlọ́run èèyàn bíi tiwa làwọn náà àmọ́ wọ́n jù wá lọ nítorí pé kí ni olúwa ọ̀sà àwọn lẹ́sà ọ̀ràn wọn sẹ́ bẹ́ẹ̀ni rí o ti ròhùn náà anabi musa náà rò pé kullu ibadika yaquluna hadha ah, gbogbo yẹn náà ni ọ mọ la ilaha illallah wí àní ntẹ́mi nìkan mọ̀ kí màá fi bẹ̀ bẹ̀wọ̀ lọ́hùn kullu ibadika yaquluna hadha qala ya Musa ẹ̀ wá wo èsì tọ́lọ́wọ́n bá fà nàbì Musa alẹ́ sọlá salatu wa salam law anna ti sab'a wa á hún amirahunna ghayri wal na sab'a fi kiffa wa la ilaha illallah fi kiffatin. malat bihinna la ilaha illallah ọlọ́run jẹ́ àmà yìí la ilaha illallah olúwa ní anabi musa law anna samawati sab'a bàbá kó gbogbo sánmà méjèèje wàhámẹ́rọ̀ hún nàgẹ́yìrì àti gbogbo ẹni tí ń bẹ nínú sánmà méjèèje yàtọ̀ fẹ́mi ọlọ́run kí lọ gbọ́ yìí ń bi èyí ń bá bá bí ọkẹ́ ń gbọ́ lọ́lọ́run wá fi sàmà ẹ̀rí pọ̀ ẹ̀rí kan lélẹ́yìí inú suratul mulki kí lóluwà tó a amintum man fi sama a amintum man fi sama ọlọ́run ní sámà ló ń wà o òkè ló ń wà o ìtumọ̀ eléyìí fẹ́ni tí ọba yé kó béèrè bí wọn bá lọ́lọ́run bẹ níbi gbogbo ń bẹ níbi gbogbo bí ẹlímì yìí pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni bá a ti wà nù mọ́sálásí yìí nísìnyí ìmọ̀ ọlọ́run bẹ pẹ̀lú pẹ̀lú wa ń bì àmọ́ ǹjẹ́ ọlọ́run bẹ́ẹ̀ nu mọ́sálásí yìí là ọlọ́run ò ń bẹ́ẹ̀ a àmẹ́ntùn máa ń fi sàmà law anna samawati sab'a wa amirahunna àwọn tí ń gbé nù nǹkan tí ń gbé bìkan là ń pè ní amiru rẹ̀ olúwa níbi gbogbo sánmà méjèèjì bàbá kojọ wa amirahunna bẹ́ẹ̀ àti gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ fún èmi ọlọ́run ìtumọ̀ ẹni pé ń bọ́ lọ́lọ́run wa fi sàmà ẹ dákun èyí ń wọ̀ ojú. inú tá a fi má yàtọ̀ láàrin súnà tó ní bídíà ní kí wọ́n bíyàn pé ńbọ̀lọ́lọ́run wá mẹ́jọ kọ́ lẹ́nu pé fi sàmà. kọ́dà níjọ́ kan nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan dáràn kí ọ yẹ kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú ẹ̀ máa wọn ọ̀ràn ya fi tánràn rẹ̀ ní pé kọ́ bọ́kùn kọ́ sọ ẹ̀rú di ọmọlúwàbí. sọ̀hábì ọwọ́ ajẹ́ pé ń bi ayé alukurani tó lu wa ní rọ́kọ́bà tí ń mú mínà tí ń àwọn ọ̀ràn kan bẹ bí yẹn bá fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú kìí ṣe ẹni ẹrú o yọ lọ wá ẹrú kọjẹ́ mú mìíní tí ń kírun yọ máa sin lọ́rùn ẹni wá rí ẹrú kan àmọ́kọ̀dá lójú tẹ́lẹ̀ yìí mú mìíní ni àbí kèfèrí ọ̀mọ́ kì tẹ́lẹ̀ bóyá lòun ń wá ẹrú òun dáràn òun fẹ́ bọ́kùn lọ́rùn ẹrú òun náà anẹ́kàn yà ẹrú ìjọ ọmọbìnrin jọ náà ọba mú ọmọ anabi sallallahu alaihi wasallam tọ́ wa anabi báyìí lọ́tẹ̀lẹ̀ o mo sì wá wá wá èyí tí wọ́n ní bẹ ní tẹ́yẹn lẹ̀ bọ́kùn lọ́rùn ẹ̀ àmẹ́mi ọ̀mọ̀ bọ́yá mú mi nìyẹn ìdánwò wo la anabi ṣe fún un tí wọn bá ṣe fọpọlọpọ mùsùlùmí lónìí ọlọmọdé ọlọmọdé ara ẹni tí ó fèèlì púpọ̀ àwọn èèyàn ó fèèlì rẹ̀ ọ pàtàkì débi pé ànábì fẹ́ ṣe náwó fún yẹn pé ṣé mùmínì mi wà bẹ́ẹ̀ ṣe mùmínì ẹ̀wọ̀n tá ànábì bí. àyìnà lọ níta ànábì bí ẹrú náà jọ náà. àyìnà àlọ wọn dá òtún pé ṣé mùmínì ni àbí kìí ṣe mùmínì. kí ni béèrè àyìnà lọ. níbo ni gíní ìbéèrè tá ànábì bí ń jọ náà nù. ńgbà ó sì jẹ́ pé múmi-ní ni tó gbẹ́sìn rẹ̀ yìí ń bẹnu àdìsí bẹ́ẹ̀ o qalat fis sama qalat fis sama. a amintum man fis sama òkè lọ́lọ́run wa ntẹ́rù yìí ti dáhùn jọ náà nù. lẹ́yìn ìgbà tó paasi eléyìí là ànábì bí ní béèrè ẹlẹ́ẹ̀kejì kí ni béèrè kejì man ana tá lèmi ti ń bọ sọ̀rọ̀ yìí qalat rasulullah òjíṣẹ́ ọlọ́run ni ọ́ kílẹ̀ ni kílẹ̀ ọ̀rọ̀ kẹta tá nàbí wí àtúkà ìnàhà mọ̀mìnà bọ́kùn lọ́rùn ẹ̀ mọ̀mìnà gidi lélẹ́yìí. ìbéèrè méjèèjì bàbá bá ti ọ̀pọ̀lọpọ̀ ní kéńké mo ti ń ka àwọn ìṣẹ̀lẹ̀ àti lọ́dọọdún yóò fẹ́lẹ̀ o. léyìí tí e ṣe ọ̀rọ̀ àsọgbọ́n nù. No bàbá kó mùsùlùmí mẹ́wàá jọ tàbí pé mélòó a ibi tó ọlọ́run wà lónìí síbi tó ọlọ́run ò sí kí ló ló wá sọ Al-Kùránì kalẹ̀ fún kí là Nábì sàlàyé rẹ̀ fún wa sí táwọn ọmọ wa wí mí a'amintum man fi sama àyà Al-Kùránì inú hadith anabi anabi ni irhamu man fil yarhamukum man fi أين الله قالت في السماء لو أن السماوات السبع وعامرهن غيري níbo láwa kó gbogbo ẹ̀rí yìí sí pèpà kìdá ti ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí lónìí ni pé síbi ọlọ́run ò sí. ẹ dákun ẹja tún lè ṣe o ó lè débi pé ànábì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìdánwò láti mọ tani mòmìnì tani èsè mòmìnì ànábì lè béèrè béèrè mi ànábì lè pé so ti ká ṣùgbọ́n so ti ká ilá ànábì ò bí lẹ́yìn o àyìnà lọ ńbọlọ lọ́hùn wa ṣé mùsùlùmí ni wọ̀nyí ńgbọ́ ìṣe pé mùsùlùmí gidi ni ọ̀lẹ́ ti sẹ́mẹ̀ o ti ké nú alukóra ni wọ́n ké sí létí òun náà gbọ́ bẹ́ẹ̀ èyí tó lè wá da ọlọ́kàn rú ni pé a ah, sáwà pé ọyọ ọlọ́run ò sí ń wọ́n ni ọgbọ́ yìí olúwa lóun wà ní sánmà àwọn ọgbọ́dọ̀ pé kò sí níbi tó lóun wà àmọ́ síbẹ̀ náà nǹkan kan ò lè ṣẹlẹ̀ lẹ́yìn ìmọ̀ ọlọ́run olúwa bá ń bẹ níbi gbogbo bí ẹ́límì yìí pẹ̀lú ìmọ̀ rẹ̀ àmọ́ kí wàá ṣe pé ọlọ́run ń bẹ ń bì nítorí ń bẹ ń sẹ́mọ̀ ń bẹ wọn ọlọ́run ò wí bẹ́ẹ̀ olúwa ò wí bẹ́ẹ̀ mo ti sọ̀tàn yẹn rí ń bí àbí nǹkan náà àwọn oníbídé àti máa sáà bínú torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tá a sọ ń kékeré yìí ó wúwo lọ́dọ̀ àwọn oníbídé àmì o ní tí wọ́n torí ẹ̀ pé káàlù súnà mi ò mérí wa kọ́ fọrùn ó ní pé ó sì wàá lóyún sánmà lọ́lọ́run wa ọlọ́run tó gbé ń bẹ́ ń bí gbogbo ìwọ ló wí bẹ́ẹ̀ àbọ́ lọ́hùn. nínú àkìdá tí ọ̀dà tá a kọ́kọ́ kéjù ńlẹ̀ yorùbá òun ni pé gbogbo bí lọ́lọ́run wa ti ń takò alukurani ti ń sẹ̀ ń takò súnà mẹ́bi. àti wá yí padà ó lé lára ẹlòmíì dòní kí n tiẹ́ ọlọ́run fún rẹ̀ ní àmì tún máa rahamu man fil ardi yarhamukum sama èwo wàhálà tiẹ̀ èyí tó o bá sì fẹ́ gbọ́yé tí ó dààmú làákàyè rẹ àwọn àfọ́ sàlàyé rẹ̀ fọgbọ́n hàn ò gbogbo ti ń bẹ láyé àti ti ń bẹ nù lẹ̀ àti ti omi àmọ́ ọlọ́run ò sí nù omi bẹ́ẹ̀ <laughs> ò sí lórí ilẹ̀ bẹ́ẹ̀ wà nínú torí náà ẹnìkan wá ń mú ẹ ní Madina lọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ ńjọ́ náà bóyá mo ti rí fẹ̀yìn kan rí i pé ara kéwu sàmánì kẹ́kẹ́ wọ́n mọ̀ pé ọlọ́run ò sí níbi gbogbo bẹ́ẹ̀ ìwé àmọ́ pọ́ ọlọ́run sá àwa ká wí ọlọ́run ló wí ọlọ́run wa ẹni tí wọ́n ń bá jiyàn yìí jọ́nà ọlọ́run wa ọkọ̀ ní ọ̀nà kan pẹ̀pẹ́ ni ọba nílà káyìí ọyẹ kó ju tọwọ́ rẹ̀ lẹ ńjọ náà ọwọ sọ pé bàbá ìgbà tó já ẹgbẹ́ sẹ́yìn ẹgbẹ́ sẹ́yìn ó ṣe bí bóyá wọn ní ejò fẹ́ sàn wọn àbí àkekè fẹ́ ta òun ṣe mọ̀ fọ́mà nẹ́bí adama ń gba ọbaari tí ó pa á la yọ bẹ́rù abasari gbé ẹsẹ̀ ọ̀sari kò mbẹ́ àkínníkínní àwọn àkòsí yẹn tó ń bẹ ẹgbẹ́ sẹ́yìn padà ọba gbé ẹsẹ̀ lé ń sọ ń tà ń wí nù. No níbi tẹ́ ẹ ti gbẹ́sẹ̀ kú òun tẹ́ ẹ tó talẹ̀ gbẹ́sẹ̀ léwu bọ́ba jẹ́ gbogbo obì lọ́lọ́run wá ibi ẹ ti gbẹ́sẹ̀ kú òun tẹ́ ẹ sì tó gbé ẹsẹ̀ lé talẹ̀ gbẹ́sẹ̀ lé tẹmọ̀ pé ó yẹ kéèyàn fi làákà yìí bẹ̀ tó àmọ́ ìtọ́ tiẹ̀ kílẹ̀ gbogbo rẹ̀ nípa wàrẹ̀ rí náà àwọn ìṣẹ̀lẹ̀ àtòrí náà àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam anabi sì tún fi ṣèdánwò fún yàn pẹ̀lú níbi ọlágbádé pé àfikọ́ ọmọ nínú àkídà lọ́wọ́ nínú àdìọ́kàn mùsùlùmí ntọ́ba fi máa nẹ́bì sọ ọ́ di tẹ́sì téèyàn fi mọ pé ṣé múmi ní leléyìí àbí kì í ṣe múmi ní àbí ìfìtọ́ lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n ń dáwùtú pé ṣé múmi ní léèyàn wọ́n sì mú wọ́dọ̀ ànẹ́bì pé báwa ṣe dánwò fún ká mọ̀ kí làkọ́kọ́ béèrè ayé nà ọ̀dà ìsàmà yà bí ọlọ́run wà náà tọ́lọ́run wà lọ́wọ́ àmì tó ń nàbẹ̀ torí náà bí a ti yà lọ gbogbo yẹn ni pé ẹ̀rí mi tún lélẹ̀ yìí olúwa wífà nàbì musa alẹ́ ìsọ̀lá tó sẹ́dá pé bí gbogbo sánmà méjèèje àti àwọn tí ń bẹ ń bẹ yàtọ̀ fún èmi ọlọ́run èyí náà tó lẹ́rìí pé ń bọ lọ́lọ́run wà wàlẹ́ àrọ̀bí iná sábẹ̀ èyí nìkan kọ́ bàbá tún kó gbogbo lẹ̀ méjèèje olúwa wá pé àtàwọn tí ń bẹ ń bẹ àyàfọ̀ òun ẹ̀rí mìínú ńgbà ọlọ́run sọ ti sánmà méjèèjì ọlá táwọn ti ń bẹ́ ń bẹ́ gẹ́rí yàtọ̀ sẹ́mi ọlọ́run àmọ́ ń gbọ́ débi ilẹ̀ méjèèjì ọlọ́run kan sọ wal aradina as-sab'a àti ilẹ̀ méjèèjì ọlọ́run ò sí nù lẹ̀ àmọ́ ọmọ gbogbo ń ti ń bẹ ní inú ilẹ̀ àtòkè rẹ̀ kí ló lúwa wí ń bí ni pé bàbá kó sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì àti gbogbo àwọn tí ń bẹ nínú wọn yàtọ̀ fún ọlọ́run ní sánmà méjèèjì yìí fi kéfà tá a kó gbogbo wọn sí ẹ máa òṣùwọ̀n tá a fi ń wọn nǹkan tí máa ní kíni ìbónú kí náà ń gbẹ̀yìn Yorùbá bí pẹ́rẹ́gì ẹbí abọ́ méjì tí wọ́n gbé sílẹ̀ báyìí ẹbí kéèlì yẹn kéfà ní Lárúbáwá ń pè olúwa ní bàbá kó gbogbo àti sánmà àti ní ilẹ̀ méjèèjì tá a kó wọn sí orí ìwọ̀n kan nínú níta fẹ́ bí wọn nǹkan. wàlá ìlàhà ìlàlọ́hù fi kéfà àwa múlá ìlàhà ìlàlọ́hù agbóhùn sórí kíni òṣùwọ̀n kejì rọ́jàt málat bẹ̀hínná láìláha ìlàlọ́hù ọ̀tẹ̀sùn wọn ìsánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. ìyẹn nípa wà láwọ ọmọ yìí láìláha ìlàlọ́hù òun ló fi jọ́ jẹ́ bí ìgbà tó ní bí wọ́n bá sọ àdúrà súnà fẹ́ lòmíì léyìí tó bá súnà mu gbogbo yìí tá a wí fún yín pé lọ́ọ́ ra hísínù mùsùlùmù yìí lọ́ọ́ ra àdìkáàrú náwáwí yóò tún wá padà fún ìjà sẹ́nu bó ti mọ náà yìí kò ní gàárì kò ní àníyàn àwa la tira wa débẹ̀ ní torí pé ntọ́lọ́ ń bàbàrà àwọ̀ bàbàrà ẹ̀ láìláìlọ́lọ́ òun lọ́ba àdúrà òun lọ́ba àdìkìrì gẹ́gẹ́ bí ó ti wà nínú ẹ̀rí nínú àwọn ẹ̀rí hun òun lè tọ́lọ̀ ń wípa nàbì musa ìpè kí ni ń jẹ́ bẹ́ẹ̀ láìláha ìlàláwù bá a bá gbé e sórí òṣùwọ̀n yọ tẹ̀wọ̀n ju gbogbo sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. nínú hadithi mi kuma ṣéèfọ̀ eh, mẹ́nuba hadithi náà ń bí àmọ́ká mẹ́nuba ọjọ́ra wọn òun ń pè ní hadithu albitọ́ọ̀kọ̀ hadithu albitọ́ọ̀kọ̀ lára ń tà nẹ́bí sọ fún wa sallallahu alayhi wa sallam ní pẹ́tọ́ bá dijọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmà yá ti rajulun arákùnrin kan wà wa ma'ahu tis'atun wa tis'una sijillan maddu kulli sijillin madal basar. ẹnìkan dénjọ́ náà ntí wọ́n rí kọ́ọ̀dù tóun nìkan gbèsè láyé ní ntí ọ̀dà lẹ́sẹ̀ ninety rẹ́kọ́ọ̀dù rẹ̀ ninety rẹ́kọ́ọ̀dù kọ́dà ń bẹ nu hadithi ìpolówó tún bíi pé àwọ̀dàmẹ́ka kátàbàtì àbáwọn màláìka tí mo ní wọ́n máa kọ àwọn kinní ìkalẹ̀ wọ́n bú ọ sí o ṣe wọ́n kọ̀kọ́ kó o ṣe ni ó ní wà láàyè òun ṣe gbogbo ohun tí wọ́n kọ òun náà lòun ṣe òun náà lòun dán o tọ̀ nígbà wá rí bẹ́ẹ̀ rẹ́kọ́ọ̀dù aburú rẹ ní lógún yìí tọ́ ọ rántí bóyá wọn náà ní dáadáa kan tó o ṣe. arákùnrin yìí wọ́n létí tí ọ̀fọ̀ ńjọ́ náà ní pé lẹ́gbẹ̀ẹ́ náìjì náà yìí òun ọ̀tí ẹ̀ ní dáadáa kankan ní tóun ti rí yìí tí wọn ọ̀sẹ̀ parọ́ mọ́ òun olùwọ́ wà wíwo pé òun ti lóun ní sábòsí fẹ́ dá kan hasanatan hasanatan dáadáa kan àwọn tí fún ọ wọ́n ní wọ́n mú dáadáa yìí bíi káàdì bíi káàdì ẹyọ kan tí wọ́n kọ nǹkan sí nígbà wọn bá sí kí ni wọ́n bá ń bẹ̀ la ilaha illallah olúwo ni ẹ wọ́n torí pé nínú ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé mẹ̀zánù ń bẹ lálìkìyàmọ̀ o olúwo ṣe òṣùwọ̀n ṣẹ́ wa lálìkìyàmọ̀ ẹ̀rí pọ̀ jàǹtìrẹrẹ lórí bẹ́ẹ̀ olùwọ́ pé ara ẹ̀ ní faman ya'mal mithqala dharratin khayran yara wàmàn yàmàl mẹkọ́lá dáràtín àtàwọn ẹ̀rí mi tó pọ̀ bẹ́ẹ̀ olúwo ni kí wọ́n wà nínú hadithi bó ti rí ń bí náà bí wọ́n bá kó gbogbo sìgílù gbogbo rẹ́kọ́ọ̀dù ninety nine yìí sì fi kéfà tí wọ́n kó sábàlá òṣùwọ̀n kan wọ́n wá ju bìtọ́kọ̀ la ilaha sábàlá òṣùwọ̀n kan rọ́jẹ̀t bihinna la ilaha illallah bìtọ́kọ̀ la yóò sì tẹ̀wọ̀n ju gbogbo rẹ́kọ́ọ̀dù ẹ̀ṣẹ̀ 99 lọ. alimam ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní tá a bá wòye sáwọn àhàdìtù yìí àti kíní tá a kà àti kejì ń fuwá lára bí la ilaha illallah ti tó a máa gbọ́dọ̀ gbàgbé nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní ibn al-qayyim ló o inú àwọn àgbààfà ọmọ kí ibn taymiyyah sheikhul islam ibn al-qayyim. Ibn al-Qayyim mi ni púpọ̀ nínú àwọn tó wá níbi tọkọ la ilaha illallah yìí náà wọ́n wọ̀ náà bìtọ́kọ̀ tó tẹ̀wọ̀n ní lọ́dọ̀ tẹ nìkan yìí púpọ̀ ẹnu ẹni tí ó wọ̀ náà ni ó ní kíni òun náà ni wọ́n bìtọ́kọ̀ tiẹ̀ náà wọ́n kọ̀ ó wí la ilaha illallah ìjọba ìkọ́dà báyà one thousand ní wí lójoojúmọ́ kọ̀ọ̀kan Ibn al إن الأعمال لا تتفضل بصورها ولا بعددها إن الأعمال لا تتفضل بصورها ولا بعددها إتم كيس كولو لا جوكالو كيس بوتيري أورنتموا أبي أدى بتافا ولكن إنما تتفضل تتفاضل بما في القلوب إنما تتفاضل الأعمال بما بما في القلوب ntí la ilaha illallah tẹ nìkan fi tẹ̀ wọ́n tí la ilaha illallah tẹ lómi ò lè fò òní ti ń bẹ lọ́kàn àwọn méjèèjì ìyẹn ni ìmánì tí ń bá la ilaha illallah rìn tí wọ́n takora wọn kèsì la ilaha illallah tá à ń wí wa ń takò kákìídà wa ti ń bẹ lọ́kàn gan kò ní lẹ̀ bẹ́ẹ̀ ìpè la ilaha illallah torí náà ẹ̀ńtọ́ bá ní la ilaha illallahu tó ṣe déédéé àdìẹ ọkàn rẹ̀ tọ́ba ń ti ń wí lẹ́nu mú títí ọwọ́ rẹ̀ ọ̀tako bí la ilaha illallah ti tónu o gbẹgbẹ́ lọ́n ti yí fún anabi musa aleyhi salatu wa salam gẹ́gẹ́ bá anabi ti wí nù hadithu sahib al-bitaqa yìí pé bẹ́ẹ̀ bá kó gbogbo ayé àtọ̀run jọ la ilaha illallah nìkan tẹ̀wọ̀n ojú ayé àtọ̀run lọ torí pé àmàlù la tatafadalu bis-suwari wala bil-adad wa innama tatafadalu bima fil qulub torí náà ẹ dákun bàbá máa ṣe la ilaha illallah ẹ má jẹ́ ọjẹ́ ní káàkan wí jáde lẹ́nu lásán màtúmẹ́ kọ́ wá jẹ́ kí orin lẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ káàkiri dàrí ọba mu bẹ́ẹ̀ kí sí ọwọ́ rẹ̀ náà má ta kó ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń kírun lónìí tí ń ṣe iyyaka na'budu wa iyyaka nasta'in lẹ́ẹ̀mẹ́ lólójúmọ́ ẹ́ ó kéré jù ó kéré yányán nù kọ́dà bí ọ̀yàn náà fi là yóò kí ráka mélòó méjì mẹ́rin mẹ́rin ó di mẹ́wàá mẹ́ta mẹ́rin ó di mẹ́tàdínlógún níjojúmọ́ tó yà á tún rí mùsùlùmí kan kí wọ́n máa pè é pé ẹ wá bomi ń ẹ wá gún tèmi kan àjẹgbẹ́ ìyá kan àbúdù yìí nǹkan torí pé nítorí wí ni pé èmi ò ní lọ bòmí ma o ìyá ká àbúdù ìwọ nìkan ní ma ṣe o wá ìyá nà gbogbo tó sì lè wò ó dé ìní wà ràn lọ́wọ́ lọ́dẹ o ọ̀dọ̀ nìkan ní ti máa wà mùsùlùmí tí wọ́n á ń wí eléyìí seventeen times lójúmọ́ tí yanu pa tí ò ní ìtumọ̀ ntẹ́ Ibn al-Qayyim mi ń wí nu o kọ́lọ̀ nǹkan mọ́ sáà sàánú ẹ̀mí àtẹ̀yìn o kọjá pé la ilaha illallah wa nínú èyí tí ó tẹ̀wọ̀n bẹ́ẹ̀rù tàbí ìfò sahib al-bitaqa àti ìtọ́lọ̀ ń wí fún anabi Musa alayhi salatu wa salam. hadithu yìí rawahu Ibn Hibban wal wa sahhaha al Ibn Hibban nínú àwọn àgbà afá aládìísì òun lọ gba hadithu yìí wá bákan náà al-Imam al-Hakim an-Naysaburi inú àwọn àgbàfà aládìsí làwọn náà àwọn ni wọ́n gba hadith yìí wá wa sahhahahu kọ́dà al-Imam al-Hakim sì ní hadith tí ọ̀la ni kọ́lọ́n kọ́mọ́sá àjẹ ká gbọ́ yé ká sì lè lò ó. wọlé Tirmidhi al-Imam tó gba hadith míì wá wá hasanahu قال الإمام الترمذي حديث حسن عن أنس بن مالك رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة الله أكبر على فضل التوحيد فضل لا إله إلا الله وما يكفر من الذنوب ولكن بفكه وملون لك قسم لون لك kọ́mọ wílá ìlàhà ìlàláwù tọkàntọkàn tìṣẹ́tìṣẹ́ ara ẹ̀ rí i pé ọlọ́lá òun tún lè àbí ìtorí mi rí o ọlá nàbùwà muhammad sallallahu alayhi wa sallam ní yabna adam ìrẹ́ ọmọ anabi adama lẹ́wọ́ àtẹ́yìntà ní bí kọ̀rọ̀ bìl arúgbó kọ̀tọ́ ọ̀yà bí ẹsẹ̀ rẹ bá pọ̀ tọ́fẹ̀ẹ́ kún gbogbo lẹ̀ kọ̀rọ̀ bìl ṣẹ́yí nǹkan tó súnmọ́ tọ́fẹ̀ẹ́ lè kún bọ́ọ̀bá gbé ọba ní ẹsẹ̀ tọ́fẹ́ kún ọ̀tọ́ọ̀yà bìkọ́rọ́bìl ard tọ́fẹ́ lè kún gbogbo lẹ̀. làkìtàní la tushrik bí shay'a àmọ́njọ́tọ̀ wa bá òun ọlọ́run la tushrik bí shay'a àbáṣiríkù lọ́rọ̀ rẹ̀ ìyẹn nípa àbáńtọ́ tako tawhidu ìmọ́lọ́nlọ́kan ìsinlọ́nlọ́kan àbáńtọ́ tako la ilaha àmọ́ ọ̀sẹ̀ lọ́run kọ́dà ẹsẹ̀ yìí pọ̀ débi pé ọfẹ́ lè kún gbogbo lẹ̀ la àtẹ̀yìtú kàbí kọ̀rọ̀ bí ha mẹ́kìrọ̀ ọlọ́run ní fọkànbalẹ̀ àtẹ̀yìtú kàbí kọ̀rọ̀ bí ha mẹ́kìrọ̀ òun ọlọ́run lè foríjìn ọ pẹ̀lú tí ó kún gbogbo ẹsẹ̀ rẹ ni bó ṣe fẹ́ kúnlẹ̀ nìyẹn àforíjìn tí ó kún bẹ́ẹ̀ ń bẹ lọ́dọ̀ òun ọlọ́run tó ń lè ṣe fún ọ eléyìí a ti fúnra wa èyí wọn ò yẹyẹ ẹsẹ̀ lójú wa o kéèyàn máa wá pé kéèyàn máa sẹlọ́n lọ bàbá ti ní tàwùhídù àmọ́ kí là ń wí ni pé ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá lópin ìgbà tí tàwùhídù bá ń bẹ lára àyàn èèyàn ní jọmọ ná kò ní máa gbénu ná lọ gbére olúwa ọ̀fọ̀rí dìn ìtumọ̀ rẹ̀ ni àmẹ́lẹ̀ yìí ọ̀wá yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ káwa máa sẹlọ́n gbogbo ńtọ́lọ̀ ní àmọ́ṣe ká máa ṣe èyí tó ní àṣe ká pàtì ká máa ṣe kó tó wọ àlìjánná ọlọ́mọ́sẹ̀mí rẹ lẹ́ni tí ó wọ̀ náà kó tó wọ àlìjánná torí iná àtẹ́jú kàbí tí ó tó kọ́rọ́rùn ọlọ́nkọ́ wa lẹ́ni tí ó wọ àlìjánná tààrà òun fi mọ ìwọ̀n bẹ́ẹ̀ tí ó bá mọ̀ọ́rìn kiri ọmọ mi irú àwọn rẹ tọ́pọ̀ ńgbà míì ọlọ́run ò ní ní inú àwọn àwọn míì ti ń bẹ wọn jìyà wọn yóò jìyà olè yóò jìyà zìnà yóò jìyà ọtí àmẹ́nu pé tàwíìdù rẹ̀ sì kú lára ẹ̀ wọ́n bá jẹ gbogbo ìyàwó tán nù ná yọ padà sí àlùjánnà àmọ́ kò rọrùn ẹ má jẹ́ yàn tọrọ olú ẹ̀ iná bó tilẹ̀ wù kó kéré ma ọlọ́mọdé awọ o ọlọ́nkó sì wọ́n lọ́mọ àlùjánnà látàkọ́kọ́ ni ọlọ́nkọ́ mọ́tà àjàmọ́ wà lálùjánnà náà gbére àti gbogbo àwọn ọmọ yà wà mùmínì torí náà eléyìí ni ìparí báàbù fadli tawhid wa ma yukaffiru mina àgbònà ọ̀la tí ń bẹ fún kéèyàn ọmọ ọlọ́run lọ́kan kó sin ọlọ́run lọ́kan àti pé kọ́dà bíi tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ bẹ́sẹ̀ náà ti lè wọ́ pọ̀ tó tọ́lọ́wọ́n ọba ti ní kí ṣíríkù ẹbọ ìpa mi pọ̀ mọ́ ọlọ́run ọ wà lẹ́rú bó tilẹ̀ wù kọ́ pẹ́ tó ní ọlọ́run ò forí àmọ́ ìta wa ń wí náà ni pé májẹ̀ ọpẹ́ kò tó rà foríjìn ọlọ́run májẹ̀ tí ọ̀rẹ́ ọ̀pọ̀ débi kọ́ wà kọ́kọ́ lọ jí àánú náà kò tó wọ àlùjànnà kọ́lọ́n kọ́mọ́sá sàánú ẹ̀mí àti wọ́ o. fíìhì masa bí àṣà sheikh muhammed abdulwahab ẹ̀rìn tó tó bí ọ̀sẹ̀ méjì àbíjú bẹ́ẹ̀ lọ láti kábàbù yìí wọ́n wàá sọ maraiti ń ta kà ń bẹ́ẹ̀ nínú àwọn orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan eléyìí tá a tara kà fúnra wa báyìí kà fúnra wa létí. àkọ́kọ́ nù ta àríkọ́ nù báàbù tá a parí lónìí yìí alùúlà si'atu fadlillah òníkà mọ bí ọlá ọlọ́run àánú rẹ̀ ìkẹ́ ọlọ́run kò ti gbà àyè tó ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ̀ láàlà si'atu fadlillah òun lè àfẹ́rí pé níbẹ̀ yẹn bá kó ẹsẹ̀ wá tọ́fẹ̀ kún gbogbo ilẹ̀ èyí wọn ò pé kọ́lọ́run ọmọ ní àánú tí ó jù bẹ́ẹ̀ lọ si'atu fadlillah kathratu thawabi tawhidi inda inú ẹ̀kọ́ ńláńlá tá a kọ́ nu báàbù tó lọ yìí ni pé àti ẹ̀san kéèyàn ọmọ ọlọ́run lọ́kan kó sin ọlọ́run lọ́kan ọmọ pọ̀ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó sèmi rẹ̀ ní min ahli tawhid ẹlẹ́ẹ̀kẹta takfiruhu máa dhalika lidhunub inú tí tawhid tún máa jẹ́ kéèyàn ní òun ni pé máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá jẹni tó ní tawhid tọmọ ọlọ́run lọ́kan tó sin ọlọ́run lọ́kan inú àǹfààní rẹ̀ òun ni pé máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ nínú ntí akọ́nu ayàtọ̀ ẹnu báàbù tó lọ yìí tafsirul ayati allati fi suratul an'am agbọ́tùmọ̀ ayàtì ń bẹnu suratul an'am kìlá ayàtì ń bẹnu suratul an'am òní pé alladhina amanu walam yalbisu imanahum bidhul olùwà láwọn tí ìmánì wọn wúlò fún tí wọn fọkàn balẹ̀ lọ́jọ́ tẹ́rù wọn máa ba gbogbo èèyàn òun lẹni tó ní ìmánì tó ní gbàgbọ́ tí ọ̀ wá dáa pọ̀ pẹ̀lú àbòsí kí ni ń jábò sí ń bí àyà yìí àṣírùkù bìlà òun ni kéèyàn ọ̀sẹ̀ bọ ó mú nǹkan míì ó sì nǹkan míì pẹ̀lú ọlọ́run ọba. alifamisa tahammulu alhamsa lawati fi hadith ibada ubada inú ń taari kọ́ nínú báàbù tó lọ yìí òun ni hadith ubada bin samit mitoluwa ti ń sọ fún wa pé kí làwọn kọ́lítì sẹ́yìn ó kó tó wà lìjánná èèyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ yọgbà yọ gbà pa nàbì Isa aleyhi salatu wa salam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ni yọ gbà pa aljanna ń bẹ yọ gbà pé náà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí la rí kọ́nù hadithu Ubada ibn Samit radiyallahu anhu annaka idha jama'ta baynahu wa bayna hadith Itban wa ma ba'dahu تبين لك معنى قول لا إله إلا الله وتبين لك خطأ المبرورين أفاني بابا قوق بنتم بأنه حديث عبادة àti hadithu ẹ̀tìbán àti àyà suratul an'am bá àti sàlàyé fúnra wa yìí ìgbà ń lè yóò tó mà túmọ̀ kí ni ń jẹ́ la ilaha illallah wa tabayyana khata'ul maghrurin kọ́dà yọ wá yéèyàn àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń tan rẹ̀ ń àwọn ti ṣe la ilaha illallah ẹgbẹ̀rún àwọn ti ṣe la ilaha illallah one million kí ó sì mà bọ́yá la ilaha illallah yìí nínú tó àbí tí ó tẹ̀sùn wọn ni àǹfààní inú téyìn ó ṣe láǹfààní bọ́ bá kó gbogbo àwọn àdìsí tá a ké fúnra wa yìí yóò jẹ́ àmọ̀ pé ẹlòmíì lè máa wí la ilaha illallah láì mọyé nǹka tó ṣe pé ní ọ̀fẹ́lẹ́ ojú ojú pépà lọ ẹlòmíì ó sì lè máa wí ju la ilaha illallah kan lọ ó lè máa wí ju mẹ́wàá lọ àmọ́ ṣe déédéé pẹ̀lú ti ń bẹ láti ìdá rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ò sì takò kọ́dà bí gbogbo ayé àti sánmà bí wọ́n bá kó papọ̀ la ilaha illallah yọ tẹ̀sùn ọ̀dùn ọlọ́run wájú ọlọ́run ọlọ́kọ́ mọ́ta àti bẹ́ẹ̀ fẹ́mi wọ́n o. السابعة التنبيه للشرط الذي في حديث عتبان إنه انت قو لأنه باب تولوي ونمجم لن لا لا إله إلا الله في ولفونيا لقبات إنه حديث عتبان قول الأنبياء يحتاجون للتنبيه على فضل لا إله إلا الله إمام محمد عبد الوهاب إنه انت قم به نقي báwọn anẹ́bí ọlọ́run bá sẹ̀sẹ̀ nídìí kọ́lọ́run ó fún wọn láà bí agbára la ilaha illallah ti tó ajẹ́ pé kò sì mọ̀ báwo ta àtọ́ àwọn ànábì ọlọ́run káwa náà rẹ ni tí ó ké fún wa ń kéwú bẹ́ẹ̀ pé a ah, la ilaha illallah olùfojú kiri báyìí torúkọ ànábì Musa ànábì ọlọ́run ni alayhi salatu wassalam òun lolúwa sì ń sọ fún pé ìwà ànábì Musa la ilaha illallah bàbá kó sánmà àti ilẹ̀ méjèèjì pọ̀ la ilaha illallah nìkan lè tẹ̀sùn wọn ju gbogbo àwọn wọ̀nyí lọ kìí sábùkù pé èmi lẹ́yìn tẹ̀ máa wá sàlàyé láàyè láàfún ọ̀pọ̀lọpọ̀ ni òye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbé wá àtikalẹ̀ nísìnyí pé ẹ̀dákun tá a fẹ́ sọ lónìí la ilaha illallah ẹ̀dákun ẹja lọlé la ilaha illallah wọn ẹsẹ̀ máa wá kọ́ àwa lónìí wọn lè kọ́ ọ àìdàgbà àmàṣàwò torí pọ̀pọ̀lọpọ̀ ní wí la ilaha illallah tó ṣe pé ní kọ́mọ̀túnmẹ́ òun la ilaha illallah àwọn májẹ̀mú méje tí alimamu wahba bin munabba pè ní kọ́kọ́rọ́ eyín la ilaha illallah ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa bóyá lè mọ́mọ́ irú ọ̀la nísìn kò ní sí ah, sọ́rí irújọ́ mẹ́jọ kò ní sí dárúsùn rọ̀ lẹ́ńbì àárọ̀ là máa ṣe ní mọ́sálásí kùnjú níbẹ̀rẹ̀ oṣù january ọlọ́jẹ́ ṣòro tú la ilaha torí náà. التاسعة إليكسا التنبيه لرجحانها بجميع المخلوقات مع أن كثيرا ممن يقولها يخف ميزانه الإمام محمد عبد الوهاب لا رأنت أقولك أنه بابي ونبي لا إله إلا الله سيما تنوى kódà bàbá kó gbogbo àìmọye ẹ̀dá ọlọ́run ní sánmà àtìlẹ̀ bàbá kó wọn pọ̀ síbẹ̀ náà gẹ́gẹ́ bí ibùdókọ́ yìí mi ti wí kẹ̀sí rọ̀ mímọ́ ni ẹ̀kúlù ha ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń wí láàyè láàyè làlá òsì ní yakhiffu mizanuhu òṣùwọ̀n tiẹ̀ fúyẹ́ ìyẹn ni pé kìí ṣe gbogbo ẹni tí ń wí la ilaha illallah náà ni wọ́n lè gbé la ilaha rẹ̀ sórí òṣùwọ̀n tí ó sì tẹ̀wọ̀n kí ni máa fa ilé yìí Ibn al-Qayyim ní bima fil qulub torí pé la ilaha illallah wà fẹnu wí lásán kò lè tẹ̀yàn láǹfààní o àbí kẹ́yìn ó wí kó ṣe déédéé ní ti ń bẹ lọ́kàn rẹ̀ kí ṣe ọwọ́ rẹ̀ náà ó sì má takò ó annasu ala anna al-aradina sab'a ka samawat nuna òun ni pé bí sámà ti pé méje ilẹ̀ ọlọ́run ọba náà méje ni kò gbọ́dọ̀ níyàn nú olúwa ní asàmàwátú asàmàwátú asàbẹ̀ wàl àràbín asàmàwátú sàbẹ̀ wàl àràbínà asàbẹ̀ bí sámà ti pé méje bẹ́ẹ̀ náà nílẹ̀ náà pé méje olúwa fi yé wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kọkànlá annalahunna umara àti bí sámà méjèèjì ti wá ní àwọn kan gbénú ẹ̀ òun lọ́lọ́wà àti gbogbo àwọn tí ń gbénu sánmà yìí yàtọ̀ fún èmi ọlọ́run àtàníyàtà àṣàrà ilé kejìlá ìsìbáàtú sifat khilafan lil ashariya nínú tá a fẹ́ ká ṣe láǹfààní nínú báàbù yìí ni pé inú àkídà tí ò dáa inú àdìọ́kàn tí ò dáa òun ni kéèyàn ọmọ mọ̀pọ́lọ́wọ́n ọba náwọn tó fi ròyìn ààrẹ olúwa ọba ó ní tó fi ròyìn ààrẹ inú àkídà wa ni ká fi ròyìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ látòjúwe ọlọ́wọ́n bá ní arahmanu lòun ó ní arahimi lòun àti gbogbo kọtọ gbogbo kọtọ lòun wá sọ rẹ yìí níròyìn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bọ́lọ̀ máa pèrè ní arahman arahim ìtumọ̀ rẹ̀ ní pé sífàtú rahma sífàtú arahma àti ká fi ìròyìn kẹ́ ká fi ìròyìn ọlọ́run nínú àdìọ́kà wa mùsùlùmí ni àwọn wo ni wọ́n sàṣìṣe ń di eléyìí khilafan lil ash'ariyya àwọn làwọn tá à ń pè ní ash'ariyya ẹlẹ́kẹtàlá أنك إذا عرفت حديث أنس عرفت أن قوله في حديث عتبان فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله أن ترك الشرك ليس قولها باللسان الإمام ابن محمد عبد الوهاب بابا كنت بين حديث أنس تاكفون روايه àti بين حديث ń bẹnu hadith ẹ̀tìbáni ta kà fúnra wa yìí yóò yé wa pé ń tà ń pè ní pé yàn ọ̀rọ̀ ẹnu lásán kọ́ ànàtàríkà shirk laysa qawluha bil-lisan kìí ṣe ká ẹnu lè fi máa gba àwọn ìṣẹ̀lẹ̀ bọ̀ a gbọ́dọ̀ rí kékọ̀ọ́sẹ́ bọ lọ́rọ̀ ẹ̀ ntọ́jẹ́tọ̀ tọlọ́hún ò mú kó fún ẹ̀dá ọlọ́hún níta ń pè ní ṣíríkù nù ẹlẹ́ẹ̀kẹrìnlá ta'ammul aljam' bayna qawni Isa wa Muhammad abdayhillahi wa rasulihi àtàlàyé lè fúnra wa pé kí ló fà á tóluwa máa ròyìn àwọn ànábì ọlọ́run pẹ̀lú ròyìn ńláńlá méjì yìí na ròyìn méjì náà abdullahi wa rasuluhu àní méjèèjì yìí ní sógun kíni hmm? al-ifratu ogun àṣejù àtàṣe ètò àṣejù lọ́nà wo ńgbọ́lọ́n bá pa àwọn ànábì ọlọ́run ní abdu pé ẹrú òun ni wọ́n o ìyẹn ni pé ẹ má sọ abdullahi ẹ̀rú èmi ọlọ́run ni wa yóò dènà àṣejù nípa àwọn ànábì ọlọ́run wọ́rọ̀ súùlù wo bọ́lọ̀ ń bá wa kọlifáì wọn tó ló jẹ ìránṣẹ́ ọlọ́run ni wọn èyí wọn sógun kínní yóò sógun àti ètò ìyẹn ni pé bí yẹn bá wà ń wo àwọn ànábì ọlọ́run bíi kẹgbẹ́ ni wá àìsẹ̀gbẹ́ o rọ̀súùlù hu olúwa ránṣẹ́ sáwọn ó fi wá àyè ránṣẹ́ sí wọn kò fi ránṣẹ́ sáwà ntí wọ́n fi dù wá lọ ni pé ọlọ́run ń sọ fáwọn pé ntí mo fẹ́ ní olùwọ̀bá mi rẹ sọ̀rọ̀ o àmọ́ síbẹ̀ náà wọn ò kú òlé yẹn o wọn ò di dákejì ọlọ́run o wọn ò dọ́mọ ọlọ́run o wọn ò di wọn ò dàrú lé ọlọ́run ẹnu kí ni wọ́n jẹ́ abdullahi wa rasuluhu ẹ̀rù ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀. معرفة اختصاص عيسى اختصاص عيسى بكونه كلمة الله إن أنت أقن باب طلع إنك أقبط ما كل جفا النبي عيسى قولوا الله كلمة الله يعني كلمته ألقاها إلى مريم gbólóhùn tọ́lọ́ ń sọ sí كن wa mariam فيكون ni gbólóhùn náà kún fàyàkù ìtumọ̀ pé anabi yìí ma'rifatu قونه ruhan منه. kí ما túmọ̀ النبي gbà روح الله. pé ruhullah ẹ̀mí ẹ̀mí ọlọ́run ni ǹjẹ́ yìí túmọ̀ pé lára ẹ̀mí ọlọ́run là nàbì Ìsá bí bẹ́lómi ti gbọ́ yé kí ni túmọ̀ ruhullah ay ruhun makhluqun minallah wa ruhun minhu ay ruhun makhluqun minallah ẹ̀mí kan ni tó lu wa dá látọwọ́ rẹ̀ ìtumọ̀ pa nàbì Ìsá jẹ́ mi ọlọ́run ni o bẹ́ẹ̀ bá gbọ́ mi yé lára eléyìí àti gbọ́ ni o torí náà alfa muhammad abdulwahab rahimahullah wọn lára àǹfààní tá a ṣe ń bá bò yín nù. ma'rifatu fadli al-iman bil jannati wan nar inú hadith Ubadah bin Samit àti kéèyàn ọgbà pálí janna ń bẹ inú àkídà ni inú ìmánì ni kéèyàn ọgbà pé náà ń bẹ nínú ìmánì ni o tora nabi lára ń tẹ̀yàn fi wà aljanna òun ni kó gbà pé kí wa anna aljannata haqqun wa anna an-nara kí a olùwádàkọ aljanna ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́ o olúwa lálìjánná tí ó fi tẹ̀sán gbogbo ẹni ọba ṣe tiẹ̀ wà á nà náírà hakun ó sì níná tí ó fi jẹ gbogbo ẹni tó bá kọ tiẹ̀ tí ó fi jẹ ń yá eléyìí ni a fi mọ̀ pé àwọn kan mi tẹ́ ma gbọ́ lẹ́nu ẹlòmíín wá àti àbíta ma kà nínú tíọ́ra mi ọ̀tàkọ̀ alukurani o ọ̀tàkọ̀ àdìsí ànábì o ìyẹn ni pé tí wọ́n ma pé ọlọ́run ò ní nàmbì kan ara ẹ̀sẹ̀ arúgbó náà ní ó sẹ́ iná ń bẹ òdodo sì ni inú ìmánì mi téèyàn gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bá a ti gbọ́dọ̀ gbà fún àlùjánnà ń bẹ. maana qawlihi ala ma kana min al-amal nù hadithu ta kana òun ni pé gbogbo ẹni ọba ní nǹkan wọ̀nyí ọgbà pọ́lọ́hún ń bẹ ọgbà fún anabi pé ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ ni anabi iṣẹ́ ẹrú ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ ni àlùjánnà òótọ́ ni iná òótọ́ ni kí làdíìsì náà wá parí sí ni pé olúwo fi wà lìjánná àlàmà kánà bó tilẹ̀ wù kíṣẹ́ rẹ̀ ọmọ àwa sàlàyé fúnra wa òun ni mo tún tún wí lónìí náà ìtumọ̀ ẹ̀ ni pé bó tilẹ̀ wù kíṣẹ́ rẹ̀ ọmọ yọ padà wọ àlìjánná lópin ìgbà tí imáni bá ti wà lára àyàn kò ní máa bẹ nínú nágbére àmọ́ ìwọ̀n òtún pẹ́ ni ó ṣiṣẹ́ díẹ̀ olùwọ́ wàá tó síbi kan náà àtẹ ni ó ṣiṣẹ́ tó pọ̀ ìtumọ̀ àdìsù kan wò àmọ́ ìtumọ̀ rẹ̀ ní pé fọkànbalẹ̀ bọ́ bá ti jó ní tàwùhídù aláàmà káánà mìnàlámà bí tí ẹ̀rẹ́ wulẹ̀ mọ́ ó ti lè wó kéré mọ́ ọ padà wọ àlùjánnà torí náà tàwọ̀fíìdù ni ó mú lọ́kùnkúnnù májè ọbọ̀ nítàdé ìṣèlú fún wa nù ma'rifatu dhikril wajhi nínú tí àríkà báàbù yìí onípọ́lọ́ ròyìn ara ẹ̀ pé òun ní kíni òun níwájú òun ní ojú wa yabqa wajhu rabbika dhul jalali dhul jalali wal ikram ibtigha'a wajhillah téèyàn fi ń wá ojú rẹ̀ ọlọ́run olúwa fi ròyìn ara ẹ̀ pòun lójú àmọ́ àkìdá àti mùsùlùmí ni pé bó lójú tọ́lọ́run rí àwọn ọ̀mà torípa àmọ́ bó ti rí ẹni èèyàn bá mọ bó ti rí ní máa mọ bí ròyìn rẹ̀ ti rí àmọ́ àgbọ́dọ̀ wá pé nítorí pa àmọ́ bọ́lọ̀ ń ti rí káwá pé nítorí fi ròyìn ara ẹ̀ kò sí ibi àwọn àṣà ìrọ̀ ti ṣe mistake nù wọ́n lánìyàn dáadáa nípìnlẹ̀ ìjà a ṣe wá pọ́lọ̀ ní ojú téèyàn náà ní a ṣe wá pọ́lọ̀ lọ́wọ́ téèyàn náà ní ọwọ́ a ti wá pé ọlọ́run ní nǹkan báyìí tí ẹ̀dọ̀ ọlọ́run náà ní àkọ̀yẹ́ wọn ó gbé débẹ̀ ni nítawọn ọba wí ni bí ìmáàmù máàlìkì ti wí rahimahullahu ta'ala kí ni máàlìkì wí alimamu máàlìkì ní olúwa wí fẹ́mi rẹ pé arrahmanu ala tawa olúwa ọba arrahman ń bẹ lórí àlẹ́ àràtì rẹ̀ tó ṣe pẹ̀tẹ́pẹ́ àmọ́ bó o ló ti ṣe ìsáwà bó o ló ti wà lórí àlára sí àwọn ọ̀mọ́ wọ́n sùn áàlù ánìhù bìdà kọ́là kéèyàn máa wádìí rẹ̀ pé bó lọ́lọ́run jòkó lórí àlẹ́ ara sí ìmáàmù Málìkì nínú àdáda lẹ́sìn ni wal ìmánu bihi wajib àmọ́ kéèyàn ọgbà pé bọ́lọ̀ ti lóun wà lórí àlẹ́ ara sí òun kéèyàn ọgbà pọ̀ wà bẹ́ẹ̀ dandan ni o èèyàn wá gbọ́dọ̀ pé nítorí pé àmọ́ bọ́lọ̀ ti rí ká wá pé kò sí lórí àlẹ́ ara sí náà àṣìṣe gbà pé gbogbo ẹni tí ń bá ẹ bá yadu amaduma yadu larubawa Lárúbáwá ọwọ́ ní jẹbẹ ọwọ́ kọlọ nfẹ wí ìwọ lọọ máa kọ ọwọ́ kọlọ nfẹ wí torí pé kọjá ayé ọmọ èèyàn ni pé kéèyàn ọmọ èèyàn máa pé ẹ yadu ni o àmọ́ ọwọ́ kọlọ nfẹ wí agbára lọ fẹ wí mbẹ o pé kúwà lọlọrun fẹ wí mbẹ o pé agbára àwọn ju agbára tiwọn lọ bọlọmọba fẹ pé kúwà ọmọ kúwà wí torí náà àkídà alùsùnà wàlìjàmá ni pé bọ́lọ̀ ń bá ti ròyìn ààrẹ ẹ̀ròyìn ẹ̀bẹ́ àmọ́ bí wọ́n bá wá bí yín pé bóò ni ròyìn náà ti rí ẹ̀láwọ̀ rí ọlọ́run rí ẹni èèyàn bá ti rí rí ní ma bó ti rí òun ló mú sheikh wa muhammad al-amin shinkiti rahimahullah wọ́n má pèjúwe kan wá fi bábìlì asma iwọ sifat káwí káfi tẹ̀ra wa láǹfààní wọ́n ní gbogbo ẹni tí ń bá ń pè nítorí pé àmọ́ bọ́lọ̀ ti rí lójẹ́ káwọ́ pé kò níròyìn kankan gẹ́gẹ́ bí àwọn àṣà ayọ́rọ̀ ìgbé àwòwù lẹ̀ pé gbẹ̀yìn ah, bá ti ní nǹkan kan ẹ̀ má fi ròyìn ọlọ́run o kọ́dà bọ́lọ́n bá lóun náà ní wọ́n ní sáà máa ń tọrọ wọn jọ òun ni ẹni tí wọ́n sọ fún pé arákùnrin kan bẹ́ o abdulrahman ló kọ rẹ̀ abdulrahman ló kọ ẹ̀ àwọn fi ìlú kan sàpèjúwe bọ̀ tẹ́mi ó fè kó sàpèjúwe ń bì kéèyàn pẹ́ nìkan bẹ lẹ́kọ̀ọ́ kọ rẹ̀ ń jẹ́ abdulrahman. wọ́n wá bí yín lónìí àfáà pé ẹròyìn abdulrahman nàárẹ èkó yìí fún wa bó ló ti rí ẹròyìn abdulrahman ọ̀gá ni o okuru ni o ọ̀sánra ni o kọ̀sánra ni o ni o ọ̀dúdú ni o bẹ́ẹ̀ bá ní parọ́ kí àmà bí okuru àmà bó pupa àmà bí ẹ àmà bó dúdú àmọ́ kéèyàn wá pé ńgbà táwọ̀ ọ̀tí ẹ̀ ti mọ̀ bóyá dúdú bóyá kò pupa àwọn ìrọ̀lẹ́ ń pa ẹnìkan ẹja abrahamu lẹ́kọ̀ọ́ sọ́ba làkà ìmọ̀ gbogbo ẹni tí wọ́n ń pé ńgbà tí àwọ̀ ọ̀tí mọ̀ bírò yẹn ọlọ́run ti rí òun áfúfẹ̀ kan pé kò ní wọ́n ní tùmọ̀ ní ti ń wí nù kọ́dọ̀ tako làkà ẹnu tí wọ́n wí ni mọ́mú mọ́lì kìí ti wí òun pé ah, ọlọ́run ní báyìí lòun rí àmẹ́mi ọ̀rọ̀ lòun rí kò lè kò jẹ́ ń lè mọ bí ìròyìn rẹ̀ àmẹ́yìn wọn wá pé kí wọ́n á pé kò ní tó lòun ní ntọ́jẹ́ kí àwọn alùsùnà wal jamaa gẹ́gẹ́ bí ìmáàmù àtàwọn tó ṣáájú ìmáàmù àtàwọn tó ni wọ́n fi ní bọ́lọ̀ ń bá ròyìn ara ẹ̀ pọ́n ní nǹkan ká àwọn ò máa tú tiẹ̀ àwọn ò máa àwọn òsì ní pa mọ̀ bó lọ́wọ́ ọlọ́run ti rí torí pa wò rí rí àmọ́ ìwọ̀n òpin ká wá pé kọ̀ lọ́wọ́ tó sì ní òun ní kíni òun lọ́wọ́ yàdù lọ́ọ̀yì fọwọ́kọ àìbí هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ọjọ́ ti lọ ẹjá tètè máa dé ẹpẹ́kẹ tó dé lónìí tàbá náà sílẹ̀kùn béèrè kalẹ̀ nísìnyí èlé oṣù náà. Hmm? máa ẹ kà á sókè nígbọ máa ok àkàǹbì àbí bóyá jù mí fún mi ẹ inú ta ti kọ́ nu nígbà tá a fa ń ṣe sọ́márì fún wa ẹ ni pé ara ń ta kà náà ni pé ma'rifatu anna lil mizani aw anna al mizana lahu kiffatan mizanu alkiyama olùwàjì ó wa pé ó ní kíni ó ní skéèlì méjì òun náà ni àdìrí ibi ṣàlàyé pé bá a bá kó sánmà àtilẹ̀ síbì kan tá a sì gbé la ilaha illallah síbì kejì malat aw rajat bihinna la ilaha illallah ẹ̀yìn náà bẹ́ẹ̀ nù tá a ti ké sí sọ́márì rẹ̀ wá lónìí pé bó o ní mizanu alkiyama ìjọ ní kífà náà ó ní bó o láti mọ̀ àdìrí wí bẹ́ẹ̀ torí ara ń tà ń wí náà nìkan gbọ́dọ̀ wá pé a bó o òṣùwọ̀n alkiyama ṣe lè máa lábala méjì bíi táyé ẹnu tí wọ́n wí ni pé bó wa ló tó bó ní abala méjèèjì tàlìkì àmàrí àwọn ọ̀mà àmọ́ àgbọ́dọ̀ pé kò ní abala méjì ńgbà tọ́lọ̀ ń ló ní abala méjì yẹn ntí sẹ́kù fẹ́ ká gbọ́ yín mẹ́wọ̀n anal mizana lahu kifata naam. náà náà náà náà. lọ́wọ́ tó máa lò ọlọ́run san ilẹ̀ sàdáadáa ìbéèrè alfa yóò wúlò fún gbogbo wa náà òun ni pé ẹni tí ọba ti mànà tí ń sèǹtọ́ ìyàwó rẹ̀ sọ́nà pé ṣe nǹkan báyìí ìyàwó wa tó ń fọlọ́hún bẹ́ẹ̀yàn pé òun fọlọ́hún bíọ́ fìmílẹ̀ jẹ́ máa bá eléyìí tó ń bá lọ ijó bí ọ̀rọ̀ mi lọ́rùn ntọ́ka àfa ni pé ń wa fọlọ́hún bẹ̀mí ẹ̀rí ìfọlọ́hún bẹ̀ẹ̀yàn èyí ń wò yí òfin ọlọ́hún padà o. bí bẹ́ẹ̀ kọ́ gbogbo èèyàn náà ní ọ̀fọlọ́n bẹ̀ yẹn pé mọ̀fọlọ́n jọ dákun jẹ́ ń sẹ́lọ́n káwá pé ń gbòjì fọlọ́n bẹ̀ mí yìí ẹ o wọn yìí fọlọ́n bẹ́ẹ̀ yẹn káfí rúfin ọlọ́run ìfọlọ́n bẹ̀ yẹn gbogbo lànàbí sọ̀sọ́là fi sọ fún wa lọ́nà bòmí tí ó fi yé wa pé nadara àmọ́njọ́ tó o bá lérí kọ́ ọ́sẹ̀ lọ́wọ́ ọgbọ́dọ̀ lẹ́sọ̀ lọ́wọ́ kọ́ wá pé nbá sì ti sẹ́ o àmọ́ mo ti lérí kẹ́yẹ̀ wá pé mo ti lérí pé ńsẹ̀ lọ́hùn ló jẹ́ ńsẹ̀ ànábì lọ́wọ́ gbọ́dọ̀ sẹ́ lọ́hùn o kọ́dà bọ́ ọ bá lérí tó fowókọ́ ọlọ́hùn búra pé ọ̀ọ́sẹ̀ lọ́hùn ìyẹn ni pé ìfowókọ́ ọlọ́hùn legalize ntọ́lọ́hùn ọ̀gbà kọ̀ wọlé o gbogbo lọ́nà kọ́nà irú ìtẹ́ mú wáyé lápèjúwe irú àpèjúwe tí mo mú wáyé náà àti gbogbo bíi tẹ́lómi ó ti máa kan rẹ̀ lómi máa kú ti fọ́ lọ́hùn kọ́ wọn lọ́rùn nísìnyí ìfọlọ́nkọ́ni lọ́rùn ò lè yí ọ̀rọ̀ ọlọ́run àpèjúwe méjì mo tún rántí nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ la mọ̀ pé ẹnìkan ti kú ó sì kọ àkọọ́lẹ̀ tí ọ̀dà pé báyìí ni ẹ ṣe àbọ̀sọ lẹ́nu pé màálù kọ̀ọ̀kan ni ẹ máa pa bóun bá kú ń jọ mẹ́jọ èèyàn ọmọ yìí bàbá fẹ́ lálùbáríkà ẹ gbọ́dọ̀ múru rẹ̀ sẹ́ o èèyàn gbọ́dọ̀ torí pé ẹnìkan ẹnìkan ọfọlọ́hún sí kọ̀fọlọ́hún sí o ntẹ̀yìn bá mọ̀ kọ́lọ́hún ọgbà èyí wọn tó ní ẹfíùsì àti ṣe o torí náà ọlọ́run ọ̀rọ̀ ìyàwó ìlọ́kan ntí ọkọ rẹ̀ ń i kọ́bìnrin mùsùlùmí kó lo hijabu ọ̀pá ibi tọ́lọ̀ ní ọ̀pá mẹ́lára ẹ̀sìn ní o tọ́lọ̀ wa sallam bó ti ní àwọn ọkùnrin níbà ti lè múra bẹ́ẹ̀ ló lẹ́yìn obìnrin náà oníbẹ̀yìn náà ti lè múra èèyàn gbọ́dọ̀ wá mú apá kan ìsìláàmù kọfà apá kan lẹ̀ olùwà ní odòkòlù fi sílímì kàfàtà bẹ́ẹ̀ bá wọnú ìsìláàmù ẹ̀wọ́ taratara tẹsẹ̀tẹsẹ̀ torítorí yín ni ọlọ́nkọ́ mọ́ta sí rọrùn bẹ́ẹ̀ ẹ̀ ní mọ̀ràn fẹ́ni tó bá nírú pírọ́blẹ́mù yìí ìmọ̀ràn táwọn àlùfáà wa ti gbà wá òun ni pé ṣe rí ara ń tẹ̀yìn owó kẹ́yìn tó fẹ́yàwó òun ni kẹ́yìn owó lẹ́vù ẹ̀sìn tí ń bẹ láàrin ọkọ àtìyàwó èyí tó bá ti jìnnà púpọ̀ ìmọ̀ sọ̀rọ̀ láti kẹ́yìn ó lè bíríjì gáàpù yẹn èyí tó bá ti ṣe kínní tí ó bá ti jìnnà púpọ̀ tó yẹ pé ní ìyàwó ni lọ́hùn yìí <laughs> ọkọ nìyà yìí kéèyàn wá máa pé à ẹ máa tún ṣe náà ni ọlọ́run lè fún yàn ṣe àmọ́ from experience tí gáàpù ni bá ti pọ̀ jù yìí máa sọ̀rọ̀ ni wọ́n fi máa pé ní kéèyàn ọwọ́ ẹni tí ó súnmọ́ yàn tí gáàpù náà ní pọ̀ ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì òun ni pé nígbà míì máa wá abẹ bákan náà lẹ́yìn méjèèjì rí ẹjọ́ wà ń lẹ́bù kan náà ni lẹ́yìn ìgbà tẹ́ wá fẹ́ra yín tán ìwọ ọkọ ọlọ́run wá níwọ̀ ọmọ wa hálíkọ́ ọ̀wá ń gbọ́ súnà ọ̀wá fìyàwó rẹ̀ lẹ̀ ọ̀hún wá wàhálà fún rẹ̀ ni àfi kó tètè máa fa òun náà ńjọ́tọ̀ ọba ti ń lọ gbọ́ hálíkọ́ irú wa àti tó ń gbọ́ máa mú kéṣẹ́ tiẹ̀ wálé fóun náà ńjọba ti di pé lẹ́bù yín òun rú ta wílẹ̀ kan ni tọ́ba padà wá di pé bíi sánmà sílẹ̀ ni ìwọ rẹ̀ rí ń pọ̀ rẹ̀ sìn ní máa fa àdánwò ńlẹ̀ o àwọn àlùfáà ti fò wá la nǹkan méjèèjì káwa náà fèsì ẹni ó ti fẹ́ fẹ́ ni àbẹ́ni ó ti níyàwó torí pòun ó lè tẹ̀lẹ̀ sọ́dọ̀ obìnrin náà obìnrin náà tó bá pé lọ́lọ́ ní ọmọ gbẹ́sìn yìí tó wá ń wọkọ rẹ pé ẹ fà wọ́n lé àwọn oníkan ṣe fa àìníkan ṣe rẹ̀ wọ́n padà kó bọ̀ o àfi kó tètè wá ọ̀nà láti lè máa tú láàṣì òun náà máa tàn máa tù ú kóun náà máa sún máa lẹ́bù dáadáa tí wọ́n náà ń lọ ni kọ́lọ́n kọ́mọ́tà àdé gbogbo akájọ sórí rẹ̀ ọjọ́ ti lọ inṣá allahu ta'ala ẹni òdìjọ́ mẹ́jọ ọlọ́run dájú ìjọ mẹ́jọ àárọ̀ ní ọ̀jẹ̀ á ní táìmù ju báyìí lọ pẹ̀lú ògùn lọ. nù àti kéńjẹ ti sàn yìí. torí ọ̀pọ̀lọpọ̀ yín náà lọ kọ̀mplain pé àwọn táwọn èsì oníṣẹ́ ìjọba àwọn máa ṣiṣẹ́ ń sátọ̀dẹ̀